الحمد لله الحمد لله الذي أمر بحج البيت من استطاع إليه سبيلا والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن الحج وقصد بيت الله الحرام في مكة المكرمة والمشاعر المقدسة لأداء مناسق مخصوصة في وقت مخصوص تعبدا لله عز وجل قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا نسأل الله عز وجل أن يسر لنا هذا الركن العظيم ولحجاجنا ويتقبلها منا إنه على ذلك قدير adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọ ọba tó adúpẹ́ fún náà lọ́ba tí ó ṣe ká máa bẹ ilé rẹ̀ wò èyí tá ń pè ní alikaaba ká máa bẹ̀ wò ká máa ṣàwọn àjọsìn ká máa ṣiṣẹ́ hajj ọlọ́run tó ṣe ní ọ̀ràn èèyàn lérí gbogbo ẹni tó bá lágbára ọba yìí náà lọ́ba tá adúpẹ́ fún un nítorí àwọn àǹfààní ńláńlá fẹni tí ọba kówó jọ tọrọjú láti lọ lè sin láwọn ọba ní mẹ́kà tó máa jẹ àwọn àǹfààní ńlá tó máa jẹ ọlọ́run ọba aláàtí ó fi sínú ẹ̀sìn fún wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rèé à ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn wa lẹ́yìn Allah anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni Ibadallah èèyàn rúṣin ọlọ́run ọba wa ayyuhal hujjaj especially ẹ̀yin tí ẹ ń lọ Mọ́kà tí ẹ ń gbìyànjú láti mú tọ́lọ́run ọba fún yín nínú arísìkí àtààyè láti lọ lè jọ́sìn fọ́lọ́run ọba ní Mọ́kà ẹjá lọ lè páyọ ọlọ́run ọba wa o ká lè mọ̀ pé yìí tí wọ́n pè ní hajj òun náà ní kéèyàn ó dàdí sọ́kàn láti inú ilé rẹ̀ pé òun lọ sílé ọlọ́run èyí tó wà ní mẹ́kà mẹ́kà nílé ọlọ́run wa alikaaba ibẹ̀ là á ti máa lọ lè ṣiṣẹ́ hajj àti gbogbo àwọn àyè míì náà tẹ́yìn ó dé fẹ́yàtọ̀ sí mẹ́kà gẹ́gẹ́ bíi arafa gẹ́gẹ́ bíi musdalifa mina gbogbo àwọn àyè yìí náà lẹ́yìn maka lọ́wà gbogbo àwọn àyè yìí láàyè ìjọsìn táàfi súnmọ́ lọ́wọ́ ọba wa lásìkò hajj láti lè bá lọ lè ṣe àwọn ìjọsìn kan tó jẹ́ pé a ti mọ̀ láwọn àsìkò tọ́lọ́ ń bù kalẹ̀ olùkọ́ ọlọ́wọ́n bá ní alhajju ashhurun ma'lumat ọlọ́run ní hajj ti ó ní àwọn oṣù tí a gbọ́dọ̀ jáde ńlẹ́pàá ńlọ sí hajj òun náà ní shawwal dùlùkàdá dùlùhìjà àwọn oṣù mẹ́ta yìí la máa ń jáde ńlé pàánù lè sáhájì wọ́n mi fọ́dọ̀ ìlìhì ìbádọ́lá gbogbo yẹn lálàájí wa lọ́kùnrin lóbìnrin ọlọ́mọba aláàtí ó ṣe owó sísan nírọ̀rùn fún yín lílọ rẹ̀ náà ọlọ́mọsàjọ́ já sí rọrùn àwọn iṣẹ́ ìbádà tó wà ń bẹ̀ kọ́lọ́mọsàjọ́ rọrùn fún yín láti ṣe ọlọ́mọba aláàkọ́ wá gbà lẹ́sìn fún yín gbogbo àwọn tá a ti lọ kọ́lọ́njẹ́ á tún lè lọ míì àwọn tá a ti lọ ọlọ́run mọ́sá ìsínà fáwọn náà káwọn náà ká lọ nínú àwọn ọlá wà fún sahaj torí ń gbà mí ẹlòmí àmọ́ pé ah, naira eh, nine point five nine million ni wọ́n ń gbé hajj lọ́dún ni wọ́n bá ń gbé hajj ní hundred million àwọn èèyàn máa lọ nítorí pé ìjọsìn ọlọ́run ọba ni wọ́n lẹ́lòmí tí yóò lè kó ten thousand jọ bọ́lọ̀ bá hajj. ní wọ́n bá gbé ájì ní ọdún mílíọ̀n yọ lọ ọlọ́run lànà fún tí ó fi lọ ọlọ́mọsá lànà fẹ́ni kọ̀ọ̀kan wa ìbádọ́lá àyẹn orísun ọlọ́run ọba wa orígun ẹ̀sìn ni o gbogbo àwa tá a bá lówó ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ̀ ní kí owó jí sí yín lọ́wọ́ ọlọ́run ọba aláàwọ̀ kówó lẹ́yìn lọ́wọ́ kékeré ẹ̀mí ti ju twenty five and twenty three years eighteen control millions lọ́kùnrin lóbìnrin wa ẹjẹ́ mọ̀ pé bẹ́yìn bá ti ní agbára láti lọ mọ́ká ó ti dọ̀ràn yẹn o torí pé òpó ẹ̀sìn ni bí òun ṣe dọ̀ràn yẹn fún nígbà tó bá ti bàlágà àtàwẹ̀ Ramadan tó bá ti lówó lọ́wọ́ náà tó bá ti bàlágà ọmọ yẹn fifteen years tó bá ti ní millions lọ tí ó fi lọ hajj ó ti dọ̀ràn yẹn lérí ẹ̀ ìbá àmọ́ ti níyàwó ìbá àmọ́ ti kọ́lé tágbára bá ti wà fún ọ òpó ẹ̀sìn ni o ògbẹ́ tó bá ti ní làákàyè torí rẹ̀ ọ̀dàrú tó sì lágbára agbára méjì náà ni agbára arísìkí mílíọ̀nù méjì mẹ́ta mẹ́rin tó fi dé ní mẹ́sàn-án mẹ́wàá kìí ṣe owó kékeré o àmọ́ ọlọ́run ọba aláàtọ́ bá ti di yọ jà sí rọrùn bí ó ṣe kójọ bí ó ṣe bàyàn ọlọ́run ọba aláwọ̀ ṣe ní rọrùn kọ́lọ́mọ́sá jẹ́ rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀kan náà ni hajj jọ́ra yẹn fún yàn nínú sẹ́mi ayé ọ̀kan náà lọ́ra yàn erégun ẹ̀sìn Islam ní tó gbọ́dọ̀ fi kún àwẹ̀ rẹ àti irun rẹ kó sì máa bẹ̀rẹ̀ wọn ba lérí ẹ̀ kọ́lọ̀ ń jẹ́sìn rẹ ó pé kó tó lọ. ọgbọ́lọ́ngbọ́ gbàdẹ́bí gbọ́ ó sì ń kírun ó ń gbà àwẹ̀ ó ń yọ zaka ó wá kó hajj. ọlọ́wọ́n bá aláṣẹ ní dandan lérí gbogbo ẹni tó bá ti lágbára ọlọ́wọ́n bá ní walillahi ala nnas ala ọlọ́wọ́n bá ní ọ̀ranyàn kí wọ́n lọ lè ṣe hajj fún ọlọ́run ọba wa hijjul bayt man istata'a ilayhi sabila ẹni tó bá lágbára ọlọ́run ní ẹni tó bá lágbára ẹ̀rí torí pé ìjọsìn wa ẹni tó bá ní ṣe pẹ̀lú àlàáfíà àti pẹ̀lú owó ọlọ́run fi síbẹ̀ ipe ẹni bá lágbára nígbà tó ń sọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run tó bá rẹ̀ kọ́fà wẹ̀lẹ̀ yọ padà san padà ìsìláàmù ẹ̀sìn rọrùn ni tó bá ní pẹ̀lú agbára ara èèyàn lè fọ́ọ̀ṣì ara rẹ̀ tí ò bá ṣagbára bá ní pẹ̀lú owó èèyàn lè jalè èèyàn lè yáwó ọlọ́wọ́n bá aláàánú ẹni bá ti lágbára agbára àlàáfíà ara àti agbára àrísìkì tọ́nà sì dá tí ò sí ewu lójú ọ̀nà ọlọ́wọ́n bá ní dandan ni kọ́ wá sáájú o kò sí problem pẹ̀lú flight kò sí problem pẹ̀lú àlàáfíà rẹ owó sì ń bẹ lọ́wọ́ ẹ à bẹ́yìn bá lọ́mọ́kà ẹlẹ́sẹ̀ ni wọ́n máa jẹ́ o a sì máa pè é mùsùlùmí àmọ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ dandan ni àyà tó sin dandan náà ni mo kà yìí alhajju min afdal al-ibadat ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹ̀yin tẹ́ ń ṣe birthday tó ná millions ó ti lọ Mákà ó ti kọ́lé tó ń gbé tán ó tún lọ fẹ́ kọ́lé àkọ́tà ó sì lọ Mákà bísínẹ́sì oríṣiríṣi ilẹ̀ ń tọwọ́ bọ̀ millions ilẹ̀ ń kójọ wọ́n ti parí kọ́mpìnì kan yàtún bẹ̀rẹ̀ mí ọmọ ìyá mi lọ́lẹ̀ mọ̀ pé ẹ̀mí lèyìn fi ń ṣe hajj ò tẹ́mi bá ti bọ́ ìjọsìn yẹn ti bọ́ ọmọ lọ́wọ́ nìyẹn ìjọ táwọn èèyàn máa ń gba aládàá hajj èèyàn wo omi lójú kò ní rí jọ náà bẹ́ẹ̀ bá nìgílẹ́tì hajj tí ọlọ tọ́tẹ̀ lágbára nígbà tí èèyàn gbà rẹ Ramadan ni ọlọ́run bá aláwo fìyà jẹ tó bá wù ú tó bá sì wù ú ọlọ́run bá lè fèrè jì àmọ́ kò ní gba aládàá hajj kọ́lọ́run wọlé àánú ẹ̀ gbogbo àwọn tá a ti lágbára tá à ń sọ̀rọ̀ ojú tá à ń sọ̀lẹ̀ tá à ń ṣe tẹ̀síwìf tẹ̀síwìf ní ká máa pé next year next coming year. Eh à ń sọ àwọn sẹ́kàn lọ́wọ́ ah, ẹ̀sìn làkọ́kọ́ ọlọ́mọsá wọlé àná ọlọ́mọsá darí ọkàn wá síbẹ̀ láti lọ àwọn tá à ń bẹ lọ́n fún ọlọ́mọsá jẹ́ ọlọ́run fún wa àwọn náà tá à lọ́n fúnra ọlọ́run jẹ́ ọlọ́run fáwa náà ànábì ní afdalul amal indallah nínú àwọn ṣẹ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jùlọ imanu la shakka fi òun náà ni iman tẹ̀yàn ní ìgbàgbọ́ sọ́lọ́run tí gulula fi àtogun tẹ̀yàn la ogun tí ó jẹ́ pé èèyàn jí nǹkan ogun láago ló láfi èèyàn jí nǹkan kan nínú pápátí ogun wa hajjun mabrur ẹlẹ́ẹ̀kẹta níbi ní hajj téèyàn ṣe tọ́ da níbi láwọn aṣẹ tí ọlọ́run ọba aláàfẹ́ràn ni. الحج تذكرة بأن الحمد والنعمة والملك والعبودية لله عز وجل لا شريك له أجي لله lọ́jẹ́ kí èèyàn ó mọ̀ pé ọ̀kan lọ́lọ́run iṣẹ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe ìtẹ́kọ̀ọ́ mẹ́nubà tẹ́ bá ti gbé ara mi tẹ́ bá ti múra pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sahaj òun náà ni kẹ́ẹ̀ máa kí ọlọ́run kẹ́ẹ̀ máa yin ọlọ́run bitawhid kẹ́ẹ̀ máa kì í kẹ́ẹ̀ máa yin kẹ́ẹ̀ máa fi rinlẹ̀ pé ọlọ́run nìkan ló ní gbogbo nǹkan òun sí kásìn lóun nìkan àná fi sọ fún wọn yìí pé gbogbo bá ti gbé ara mi ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sahaj ẹ máa kí ọlọ́run ẹ máa yin ọlọ́run ní òkè tó bẹ̀rẹ̀ ṣẹ́ o ẹ máa ní labbaik Allahumma labbaik a jẹ́ pé ìwọ ọlọ́run labbaik la sharika laka labbaik a jẹ́ pé ìwọ ọlọ́run kò sí orogún pẹ̀lú ìwọ ọlọ́run kò sẹ́lòmíràn tó dàbí ìwọ ọlọ́run àwọn ní kankan tá ń sìn tó yàtọ̀ sí ìwọ ọlọ́run àìgbára lé nǹkankan báwa ṣe dé yìí adé pẹ̀lú pé ìwọ ọlọ́run nìkan lágbà fún ni àwa kò kí ṣẹbọ àwa kò kí ṣoògùn àwọn lágbára kankan labbaika Allahumma ìwọ́n náà wọ́n bá jẹ́pẹ̀ rẹ o wọ́n lóní káwá ti dé o labbaika la sharika laka labbaik àwọn lẹ́nu mi lẹ́yìn wọ́n lọ́n tá ń wọ́n lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ innal hamda gbogbo ọpẹ́ tọ́yẹ ká dún fún o wọ́n ní ni'mata nítorí gbogbo òde ara tó ṣe fún wa wọ́n nìkan ló ní o wọ́n ló ṣe o wal mulk gbogbo ọlá dá wa tàfi rówó kójọ wábí kò sẹ́ni kankan tó fún ọlọ́lá náà lẹ́yìn wọ ọlọ́run labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika la ariwo tá a pa ọwọ́ mọ́kà nìyẹn àwọn ọkùnrin ọmọ wí jákè àwọn obìnrin ọmọ wí ní gbígbọ́ táwọn nìkan lè dágbọ́ fúnra wọn àwọn onígbóhùn sókè púpọ̀ kó ń bá di fìtínà láàrin àwọn alálàájì tẹ́lbíyà tá a bá ọwọ́ mọ́kà nìyẹn àwọn tó wá ń bọ̀ ogun láàrin wa tán láwọn lọ mọ́kà ọ̀rọ̀ wọn ti dàrú kán tó kún lé gba àwọn fóun jálàbí ẹlẹ́bọ tí wọ́n gún ṣẹ tí wọ́n gún àwọn orí ejò wọn kan kí nǹkan àfẹ́ ẹlẹ́bọ afọ́lógún òun náà sanwó mọ́kà babaláwo lọ mọ́kà gbogbo àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ múlẹ̀ ń lọ mọ́kà àwọn yẹn múlẹ̀ kẹ́wọ́ lọ mọ́kà ẹ̀yin àfáà yẹn mọ́tàn wọn mọ́ ẹ̀sùn òdodo ọ̀rọ̀ fún wọn ká má fowó ṣòfò bọ́ọ̀ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ ò lè ṣe hajj torí pé hajj kọ́ làkọ́kọ́ òpó gbàgbọ́ kí làkọ́kọ́ la ilaha illallah kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́ni tá a sin lóun nìkan ó sì jẹ́ pé òun nìkan lọ́n wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹ̀ ọlọ́run wọlé àánú ẹ̀ ọlọ́run wọlé agbára rẹ̀ wọn alálàájì wa tí tàwídì wọn tí máa ń ní wọn tó ti lójútùú tí ò síyè ń bẹ̀ mọ́ ọlọ́run mọ́jọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ kán tó lọ mọ́jọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ bá ń lọ mọ́jọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ bá dọ̀hún wọ́n jẹ́ wá tún dàrú mọ́ ọlọ́wọ́ tún bá tún darí ibi yìí má ní lágbára dé ẹ̀yìn bá ṣe ájì pẹ̀lú ìgbàgbọ́ tí ò ṣẹbọ tí ò ní nǹkan kan tó gbára lé tọ́lọ́run sì gbà lọ́wọ́ ẹ̀ tọ́ba ilé darí dé tọ́ba tara bẹ́bọ lẹ́yìn aṣọ́rakítà láyà àbátan náà àmàlù ọlọ́run sì tún fẹ́ bọ yẹn ó sì bà gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ kára kìí ṣe ájì nìkan àti gbogbo àwọn iṣẹ́ mìíràn tó ṣe ọlọ́mọṣẹ́ ọmọ bá ṣe wàhálà lásán alhajj hajj ijtima'un sanawi alami òun náà ni global conference àwọn àpèjọ gbogbo àgbáńlá ayé mùsùlùmí tó wà láyé àti lé ní two billion báyìí two billion àwọn tá a jẹ́ mùsùlùmí lágbàáyé ìsìláàmù kò kìí ṣẹ̀sìn ara nàìjíríà nìkan kìí ṣẹ̀sìn ara ara àwọn arábù nìkan dínú álẹ̀mì ẹ̀sìn gbogbo ayé wọ́n ní yẹ̀dúlù àlàmì yẹtì islam tẹ́yìn bá dé maka èèyàn mọ̀ pé ah, ájì ó pàtàkì yóò jẹ́ kó mọ̀ pé islam nìkan náà lẹ̀sìn ọlọ́run tọ́lọ́run fẹ́ kàṣe gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run lágbàá ẹ̀ máa pàdé ara yín ẹ máa fìfẹ́ hàn síra yín ọmọ ìyá rẹ̀ láti Canada salamu alaykum ana min Canada ọmọ ìyá rẹ̀ láti France salamu alaykum ana min France ana min Faransa ọmọ ìyá rẹ̀ tó wá láti Amẹ́ríkà ọ̀rọ̀ àwọn ọmọ Amẹ́ríkà tó mọ̀ ní salamu alaykum ọ̀rẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n wá láti Britain tọ́pọ̀lọpọ̀ lómi ìgbà ó ti yá tàtún látara ní tí wọ́n kára kan tó gbà sílámù gbogbo ara lómi tàtún gbogbo ẹ̀ yọmọ wa wọlé wáyé kò ṣeé parí mọ́ yọmọ wa bú ẹkún pé ah àyìnbọn kan lélẹ̀ yọmọ wa kí ọlọ́run pé mo dúpẹ́ tó fi mímọ̀ náà ọmọ rẹ àwọn ọmọ ya yín láti láti Asia Asia countries Afghanistan Turkmenistan àwọn yọmọ ọmọ dé lọ́wọ́wọ́ lẹ́yìn ẹlẹ́rìí àwọn ọmọ ya rẹ̀ min Africa min Africa láti Africa ọmọ láti Gambia ọmọ ya rẹ̀ láti Burkina Faso ọmọ ya rẹ̀ láti Nigeria ọmọ pàdé ọmọ ya yín láti Ghana ọmọ ya mi láti Senegal ẹ máa rí àwọn èèyàn pé ah, àwọn mùsùlùmí ni ó lè ríru àkójọ yẹn àfi tó bá lọ Mọ́kà kò sílùú tó lè lọ tó fi lè rí àkójọ yẹn tó bá lọ Mọ́kà eléyìí náà máa jẹ́ èsì fún gbogbo àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń sọ fáwọn nílẹ̀ Yorùbá pé ẹ̀sán Árábù làwa gbà wípé Ògún àti ah, ìṣẹ̀ṣe ló yẹ káwọ́ máa ṣe torí pé òun lẹ̀sìn Yorùbá wípé àwọn arábù ni wọ́n ní Islam wípé kọ̀ọ̀kan wá a wà fún wọn pé ẹ̀sìn Islam dínú alẹ́mì ẹ̀sìn gbogbo àgbáńláyé ni tọ́ba wà lọ́mọ́kà yóò wá dá olójú bẹ́ẹ̀ nígbà bá rí àwọn èèyàn láti gbogbo àgbáńláyé tí wọ́n wá sí Maka ọlọ́wọ́n bá ní wà azim fi ń sí bilhaj ọlọ́wọ́n ní wọ Ibrahim àwọn Ibrahim ọ̀yá gun òkè yẹn ọ̀yá fọ́nrẹ́rẹ́ bilhaj ọ̀yá inna Allaha bana bayta fahujú ọlọ́run kọ́lé kan síbi o gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ wá fíṣì tì lẹ́ ọlọ́run bá ní tó bá ti sọ tán ó ní tó wọn bá sọ bó lòun ó ṣe dé gbogbo àgbáńláyé ọlọ́run bá ní alaykal adhan wa alayna al-iblag ebi kí wọ́n sọ ń tiẹ̀ bí ohun rẹ̀ ó ṣe dé gbogbo àgbáńláyé ọ̀dọ̀ wà wọ́n ọlọ́run ọba. wa adhin fin-nasi bil-hajji ya'tuka rijala ọlọ́run bá ní tí wọ́n bá ti ní ẹ máa bọ̀ wá ọlọ́run ti kọ́lé síbi ẹ wá bẹ̀lẹ́ ọlọ́ba ní yàtú kẹrìjáàlà àwọn èèyàn máa wá wọ́n máa wá láwọn tí wọ́n ń fẹsẹ̀ rìn tẹ́mọ̀ ní wọn tí wọ́n máa lọ lọ́wọ́wọ́ wàhálà kulli dọ́mìrì ẹ̀rẹ̀ àwọn èèyàn tó sì máa gùn nǹkan gùn yàtí iná min kulli fajjin àmìkọ̀ ọlọ́wọ́ba ni wọ́n máa yá wa min makanin ba'idi láti ààyè tó jìnnà àwọn mẹ́wàá wá sí mọ́tò kò kí dé lu wọn wọ́n máa fẹsẹ̀ rìn lọ lú tí wọ́n ti wọ mọ́tò ẹ ra àwọn fúlàní láti inú igbó ẹ ní àwọn gáárà tẹ́ wò pé ìyá yìí bàbá yìí bólú ti rówó hajj nígbà ọlọ́run bá ti kọ́ ọlọ́run sàkàkọ́lẹ̀ dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run bá nílé yẹ́ṣáájú manáfẹ́ aláhùn ọlọ́run bá ń tẹ bá dé hajj ẹ̀ ra àǹfààní tọ́pọ̀ o ẹ̀ máa jẹ àǹfààní tọ́pọ̀ ẹ̀ máa rí oore tọ́pọ̀ tẹ bá wá sí hajj. tó bá dé hajj tó bá mọ pàtàkì orí tó fẹ́ rí ọ mọ̀ pé owó tó san yẹn kéré owó yẹn kéré tó bá multiply by ten times oye kò tí ì ṣe déédé àǹfààní tó máa jẹ ní hajj kọlọmọsàn wọlé àǹfààní náà ọlọmọdé fẹ́ ní kọkàn wọn. الحمد لله الذي أمر بزيارة بيته وأمر بالطواف حوله والصلاة والسلام على البشير النذير محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدوك لدى الله وباوة ولا سيتونك واسمك أبلون إنه أنوري وبعوانتي الله اللهم سجيرون وفوالاتي الله وبعوانتي وان الله اللهم سباداب وبوان وبعوانتي وانا نبين بيري اللهم سجيرون فيني كوكاوا وبما نافي الحجي nínú àwọn àǹfààní tí ọlọ́run bá ní á jẹ fẹni tó bá rọ́jú láti lọ mọ́kà tẹ́kìmí láti islam islam rẹ̀ máa pé tí islam rẹ̀ bá sì ti pé kò sí nǹkan kan tọ́lọ́run bá promise ẹ̀ tó ju kọ́ wà lìjẹ́ nà lọ àdẹ́mi ní alhajj olùmọ̀bòrúurú àdẹ́mi ní hajj téèyàn ṣe tọ́ da laysa lahu jasa'un illa aljanna kò sí ẹ̀san kan téèyàn gbà lórí rẹ̀ àfi kéèyàn wà lìjẹ́ nà ọlọ́ ọlọ́mọṣàṣìwá ló máa lìjẹ́ nà ẹ̀dá kùnrin ló lè yàn wá san tó tó orí àlìjánà èló lè yàn ń ná wàhálà olè yàn ń ṣe tó tó kí wọ́n wà àlìjánà kọ́lọ́mọṣọ àlìjánà lẹ́gbẹ̀ẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì takfiru dhunub gbogbo ẹni tó bá lọ Mákà tó bá ilé ṣáájì dáadáa ọlọ́wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́wọ́n pa rẹ̀ anabi man hajja anabi lẹ́ni tó bá lọ Mákà tó lọ hajj falam yarfuth kò sí sinalọ́hún kò sí sọ̀rọ̀ sinalọ́hún kọ̀kọ́rin kọrin ọ̀làmúyẹ́fṣọ́k kọ̀dẹ̀ṣẹ̀bàjẹ́ kò gbé kókè lọ kò kó ọtí lọ kò kásẹ́wó lọ gbogbo àwọn sẹ́ bú yìí làwọn èèyàn máa ń ṣe wàlámù yẹ́fṣọ́k gbogbo sẹ́ bú kò bá wọn ṣe kán bẹ̀ kọ́rọ̀ tí a bìí dùnú bí i kàyẹ́wó mi wàlá dẹ́tu umu ànábì ni ọmọ adarí dé ọlọ́run máa mú jáde nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yọ̀wọ́ dá gẹ́gẹ́ bíi bó ṣe wà nígbà tí ìyá rẹ̀ bí sáyé ìgbà tí ìyá bí sáyé rí pé kò sẹ́sẹ̀ kankan lọ́rùn ẹ̀ gbogbo fáìlì rẹ̀ ó funfun ni kò sẹ́sẹ̀ kankan bẹ̀ tẹ́yìn bá darí hajj tọ́dẹ̀ ṣe dáadáa wọ́n ní kò ní yàtọ̀ sọ́mọ kékeré tí wọ́n ṣẹ̀ bí níjọ yẹn tí ò ní sẹ́sẹ̀ kankan lọ́rùn rẹ̀ mọ́ kọ́lọ̀ wọn lánàá ẹ̀ kọ́lọ̀ mọ́sàdì ọ̀rọ̀rùn fún wọn láti ṣe àwọn fáwọn ní bóun ni èyàn ó ṣe hajj mọ̀bòrò ibi tí sẹ́wà nìyẹn hajj tí ọlọ́run rí fáàsì òun náà ni hajj tó jẹ́ pé èyàn ṣe bèlè ikhlas èyàn ṣe nítorí ọlọ́run walillahi ala nnas lillah lillah ọlọ́run bá ní hajj tẹ̀yàn sí nítorí ọlọ́run ala nasi hijjul bayt ala lillahi dinul khalis tó dẹ́ pé lọ́kàn rẹ̀ kò sí àníyàn kankan lẹ́yìn pé ọ̀fẹ́ fi súnmọ́ lọ kìí ṣe nítorí káwọn yẹn kan lè bá rí ọ kìí ṣe káwọn yẹn kan lè bá gbọ́ wípé wọ́n lọ lọ Mọ́kà ẹni tó bá fẹ́ ṣe hajj yìí ẹ ti dá wọn mọ̀ wọn ò ní ṣe kárí ni tí wọ́n fi lọ tí wọ́n fi darí torí pé torí ọlọ́wọ́n bá aláà ni wọ́n ṣe ń ṣe ẹni tí ń tàwáàfù ló gbé fídíò tí ń rìkọ́dì tàwáàfù ẹ̀ tí ń upload ẹ̀ sórí whatsapp àwọn fámìlì ilé àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn ọ̀tá ẹ̀ àní sí ẹ̀wọ̀ wà ní maka àwọn wà ní maka báyìí bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ àti dàlájì bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ àti dàlájà wákà ni wọ́n máa ń kọ́ àwọn àfáà kan náà ni wọ́n ń lédè àwọn yẹn kọlọmọdé ti wọ jóná wọn lẹ́yìn títí ẹtí jóná tí ń koná má fi hi ẹlòmíràn bólú sì hajj ẹni tí ń rìkọ́dì gbà ń ṣe tàwáàfù lọ́wọ́ bẹ́ẹ̀ ni tí ń kírun zúrì lọ́wọ́ tí ń rìkọ́dì rẹ̀ tó náà ti ń ṣe tí wọ́n máa tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa sẹ́ndẹ̀ sáwọn èèyàn hajj ìjọsìn ni a kì í ṣe nítorí ẹnì àbí àti wà lára fa à ń lọ báyìí gbogbo ẹ̀ ní ọmọ upload látara kó lè bá gbá yìí káwọn èèyàn kan lè bá rí kan lè bá gbé tóbi ìwé lẹ́yìn gbogbo àwọn tó bá nìkan ṣe náà àwọn alálàájì lamẹ́ríkà àwọn tó wá láti France wọ́n ti fi gbogbo àwọn dáadáa yẹn lẹ̀ àwọn tó ṣe gbà sílámù láìpẹ́ ẹ̀wọ́jọ́ dáa ti gbà sílámù ẹ̀wọ́jọ́ dáa ti wà ní sílámù ààrẹ náà ni kéèyàn máa lẹ́yìn ẹ̀yìn mọ́kà ààrẹ náà ni because ò nídìí ẹ̀ ò nídìí ẹ̀ àmì ni àmì fún àwọn tí wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn lọ hajj ò nídìí ẹ̀ àwọn tó bá ti ṣe lásìkò àìmọ̀ tó jẹ́ pé wọn àmọ̀ pé ọ̀dà ọlọ́run ọba aláforíjì kọ́lá tẹ́lẹ̀bí ọba dídí ẹ̀yọ́ mọ́ tẹ́mi rẹ bá ti kọ́ pé kíní yọ̀ ọ̀dà ọlọ́run ṣàforíjì fún ẹ̀dákùn torí tọ́lọ́run ọba wa iṣẹ́ ìjọsìn ni ẹ̀díkà ṣe nítorí ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kejì tí èèyàn fi rí ájì mọ̀bòrò tí wọ́n fi pẹ̀sẹ̀ yàn rẹ òun náà ní kọjá ájì téèyàn ṣe tó níbàbọ̀ pẹ̀lú sunna nebuwa Muhammad sallallahu alayhi wa sallam èèyàn wà bùkátà sí kéèyàn máa rìn súnmọ́ àwọn àfáà sunna ní maka láti máa gbàgbọ́ iye bóòlù àti ń ṣe hajj torí tó bá lọ lè ṣe ájì tá ànábì ò ṣe aláwọn ní gbà ó ànábì ní kòtó á ní manasikakum nígbà tá ànábì parí sí hajj tiẹ̀ ànábì ní ẹ ájì mi bí mo ṣe ṣe o bẹ́ẹ̀ ni kẹ́yìn náà máa ṣe o la'alli la arakum ba'da ami hadha ó súnmọ́ kọjá pé a ní pàdé ní hajj míì mọ́ lẹ́yìn yìí tá pàdé ànábì ò sì ṣe hajj míì mọ́ lẹ́yìn hajj ẹ̀ ọ̀kan náà lànàbì ṣe ànábì ní ó súnmọ́ kámọ̀ tó pàdé ní hajj mọ́ o bí mo ṣe ṣe yìí ní kẹ́ẹ̀ máa ṣe o tó bá fẹ́ kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ yìí àwọn ọmọ àwọn delilu hajj àwọn àwọn pamphlet àwọn ìwé tí wọ́n tẹ̀ tí wọ́n fi ṣàlàyé bá ànábì ṣe ṣe hajj torí tó bá bá àfa yorùbá lọ tọ́lọ̀ <laughs> bá ní kó kó sọ́wọ́ àwọn ranù wọ́n bá ṣe rẹ̀ jẹ́ o wọ́n lè ní mìíràn rí sọ̀rọ̀ yàn mìíràn àràfà ń kókó ànábìdẹ lọ mìíràn ànábì sùn bẹ́ẹ̀ ànábìdẹ ni ẹ̀sìn rí mo ṣe ṣe àfáàdé ń sọ fún yín pé àràfà ń kókó <laughs> irun wọn pọ̀ ọlọ́mọdé ẹ̀sìn rìn àdúrà tí mo kàn sí fún yín ni ìwọ náà dì dátọ́ dáa mà ọba tẹ láwọn fóònù súnà ó ti mà ọba tẹ láwọn ranù ó ti mà kó ranù làwọn lẹ́yìn àwa àti wọn àìkú là bá a ṣe máa ń fa nàìjíríà wọn láti máa ń fa maka bá a ṣe máa fa lọ títí tí wọ́n fi padà sójú ọ̀nà àbí tẹ́lẹ̀ kálukú fi bọ́ torí èèyàn ní nímà kọ́ máa wá síbi aláìmọ̀kan ọlọ́run bá aláàkọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ ọlọ́run fún wa wọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àwọn àǹfààní tí yóò rí ní hajj òun náà ni pé tí èèyàn bá ti tẹ́wọ́ sọ́lọ́n kọ́lọ́n fún un ní nǹkan ọlọ́run ó sì fún un ní nǹkan náà anabi sallallahu alayhi wa sallam anabi wal hajj wal mu'tamiru anabi gbogbo àwọn tán wá hajj tán tún sẹ́ múra wafdullah àwọn làlejò ọlọ́run da'ahum fa ajabuhum fa ajabuhu ọlọ́run bá pè wọ́n kán wá sí hajj wọ́n dẹ̀ dọ́lọ́n lóhùn wa sa'aluhu fa atahum àwọn náà béèrè ó di dandan kọ́lọ́run fún wa àdúrà máa gbà ní gbogbo àwọn àyè tábà wà ní hajj kọ́lọ́ mọ́sá gbà fún wa nínú àwọn àǹfààní táàrí tabalọ hajj òun náà ni pé dáùtù ó kú ọlọ́kàn yàn nípa àkójọ ìjọ àlìkìyàmà torí àwọn èrò tó rí láti gbogbo ayé láti gbogbo ìlú yóò fi dá ọ lójú pé ọba tó kó àwọn eléyìí jọ síbi ọlọ́run lágbára láti kó àjọ tó bá jọ ìbádọ́lá èèyàn ló sàn ọlọ́run ọba wa ọlọ́run máa ń fi ájì lílọ ó máa ń fi yọ òṣì kúrò nínú ayé yàn òṣì ànábì ní tabi'u bayna al-hajji wal-umrah ẹ máa lọ hajj dáadáa ẹ máa lọ umrah fa innahuma yanfiyani al-faqra wadh-dhunub ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n máa fi ń pẹ̀ṣẹ̀ rẹ ní sì máa fi ń pa òṣì rẹ nínú ayé yàn gbogbo àwọn haúsá tó dáhùn olówó haúsá wọn kì í fi umrah ṣeré wọn fi hajj ṣeré àwọn tí wàá bẹ́ẹ̀ dé làwọn sábà máa ń ṣe àwọn tó pọ̀ jù náà àwọn olówó tiwa a máa sòkú a máa yẹ́yìn òkú padà a máa sòwó lófò ìṣe bẹ́ẹ̀ dẹ̀ ń pèrò ọjọ́ ọkù rẹ̀ ń súnmọ́ àbí àbẹ́ni tí ó ẹni tó kù ní sixty to seventy ọjọ́ ọkù rẹ̀ ń ṣe kí jama ọjọ́ ọkù rẹ̀ ń súnmọ́ ilẹ̀ ń rẹ́rìn ilẹ̀ ń jó ṣe tó yẹ kọ́ ọmọ ṣe ni ẹ́ bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ dẹ̀ ọjọ́ ọkù rẹ̀ ń súnmọ́ ni àbí nínú èyí tí <laughs> tí ó yẹ kó lò ó ti tún lò kan kọjá ọlọ́run wọlé àánú ẹ̀ gbogbo àwọn olówó wa kọ́lọ́run jí ó yé wọn wọn náà wọ́n dẹ̀ ti gbọ́n wọn tó ń ṣe wọ́n yẹ fẹ́ jòkó síbi òdodo rọ́bà wà ẹ lè rí wọn ẹ lè rí wọn púpọ̀ lọ́dọ̀ àwọn afáàsùn náà àbáwọn kọ̀ọ̀kan ibi wọn máa ń lọ wọn máa bẹ̀ torí pé wọ́n fẹ́ràn fẹ́rìtì wọ́n sì fẹ́ràn ká máa ṣe kárí ni wọ́n sì fẹ́ràn ká máa sowó lófò ká máa bùgá ká máa ṣe kárí ni gbogbo àwọn eléyìí kò nítumọ̀ gbogbo apátápátá lápadà lọ ìtàn mọ́ lọ́dọ̀ náà lẹ̀sìn ọlọ́run wọlé àánú ẹ̀sìn náà kọ́lọ́mọ́sàdì àmúdélé o àbẹ̀lọ́run fún gbogbo àwọn tí wọ́n ti ní agbára láti lọ ọlọ́mọsàwọ́ láàánú ọlọ́mọsàbà sínà fún wọn gbogbo àwọn tí wọ́n ń lọ lọ́wọ́ ọlọ́mọsàbà dáàbòbò wọn àwọn àkọ́n tó gbéra lẹ́ni ọlọ́run mọ́jẹ́ pílẹ̀nì wọn já o mọ́jà burú sí wọn lérí òfurufú mọ́jẹ́ ó sí wọn lórí ilẹ̀ ọlọ́mọdé ó sí wọn tó máa ń ṣèjọsìn náà lọ́wọ́ mọ́jẹ́ wọn wá kọ́lẹ́ta burú sáwọn náà láti lé gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti lọ ọlọ́mọsàdì àtúnríra wa lẹ́ẹ̀kan sí o ọlọ́mọsẹ̀ láàrin mọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn táà lọ táwọn ń bí ọlọ́mọsàdì àbòbò wa ọlọ́mọsàdì sọ wa lọ gbogbo àwa tí a ti lágbára lọ́dún ní ọlọ́run kọ́ mọ́sá ọdún tí ń bọ̀ ọlọ́run mọ́sá ilé wọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa allahumma yassir umura al-muslimina fi kulli makan fati alayna abwaab al wal khairat allahumma yassir hal hajj al wal mu'tamirina ya dhal jalal wal ikram waj'al hajjan wa hajjan mabrura wa sa'yan mashkura wa amalan mutaqabbala واستغفر الله إنه هو الغفور الرحيم